أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله نبينا وقدوتنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وموالاه والاه أما بعد فيا إخوة الإيمان وأخوات الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أترى إكاتب يفون أشواجوا النبي محمد صلى الله عليه وسلم abẹ́ Allah subhanahu wa ta'ala àtẹ́kùbọ̀ ìkẹ́ rẹ̀ àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kọ́bọ̀ amúbá wọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ìlànà nàbí sallallahu alayhi wa sallam pẹ̀lú dáadáa tí ó fi dijọ́ bí alkiyama abẹ́ Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ fi ẹnì kọ̀ọ̀kan wa náà dípa báwọn pẹ̀lú ọ̀dá Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú lónìí inú àlàyé tí a ti ń bá lọ nínú suratul mumtahina àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án òun láti dúró lánàá níbi tí ọlọ́run bá lè pẹ́ láti ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ fún wa nípa kí ni yàtọ̀ ní ń bẹ láàrin àjọṣepọ̀ tó lè wà láàrin mùsùlùmí àtàwọn tí è ṣe mùsùlùmí ó ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ nípa àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń gbógun jà wá nínú àwọn tí è mùsùlùmí àtàwọn tá àjọ ń gbé pẹ̀lú àlàáfíà àwọn méjèèjì yìí ìdájọ́ wọn ìbálòpọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun náà lọ́wọ́ bá àlìkẹ́ lásàlà fún wa níbi àyà ẹlẹ́ẹ̀kẹjọ àti àyà ẹlẹ́ẹ̀kẹsàn á rí pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń bá bọ̀ nínú àwọn àyà tó ti ṣáájú àwọn tó ní ń ṣe pẹ̀lú báwo ni Ànábì sallallahu alaihi wasallam bóòlù ànábì ti ṣe pẹ̀lú àwọn ará maka lẹ́yìn ìgbà tí wọ́n lé ànábì sallallahu alayhi wa sallam jáde kúrò ní ìlú maka sanabi ṣe gbéra lọ sí ìlú madina ayọ̀lẹ́sẹ̀ wa ọlọ́ọ̀bá àdìsọ́lá wa fẹ́ sàlàyé fún wa ó ṣe àlàyé fún wa nípa ìdájọ́ àwọn obìnrin tí wọ́n gba islam nílùú maka tí àwọn ọkọ wọn sì wà lórí ẹbọ tí wọ́n ń ṣe àwọn afẹ́ láti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí nílùú madina nítorí pé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n sì ṣẹ́kù lábẹ́ ọkọ wọn lókun ìgbà tó bá ti jẹ́ pé ẹlẹ́bọ ni wọ́n òye ti ṣe mùsùlùmí ìdájọ́ yìí wọn náà lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lásàrà ẹ̀fún wa nínú àyà ẹlẹ́kẹ̀ẹ́wà àti àyà àyà àtàwọn àyà tó tẹ̀lé ọlọ́wọ́ bá alẹ́kẹ́ lásàrà fún wa a'udhu billahi minash shaytanir rajim ya ayyuhal ladhina amanu idha ja'akumul mu'minatu muhajiratin famtahinuhunna الله أعلم بإيمانهم فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهم وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم الله بارك لنا يا أيها الذين آمنوا مكوية يسي أجمل يودلو ẹ̀yìn tẹ́ gbọ́ lọ́wọ́ bá àlìkẹ́ ọlágbọ́ tí ẹ̀sìn ń tẹ̀lé òfin ṣẹ̀ríà ìtọ́lọ́wọ́ bá àlìkẹ́ ọlágbọ́ Muhammad sallallahu alaihi wasallam nítorí pé al-iman ìgbàgbọ́ àti al-amalu as-salih àwọn méjì jíjọ máa ń lọ ní ẹ̀rí pé tọ́lọ̀ọba àdìkẹ́lá bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n wà nínú tí wọ́n jíyà lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlìkẹ́lá tó bá ti jẹ́ ọ̀bídà al-qiyama ọlọ́wọ́ bá àlìkẹ́lá máa tí wọ́n ti ṣe gíní tí wọ́n ti ń ṣiṣẹ́ dáadáa innal ladhina amanu wa amilu salihat kanat lahum jannatul firdausi nuzula ọlọ́wọ́n bá alikọ́lá ní dájú àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n bá alikọ́lá gbọ́ wa nuzula àwọn wọ̀nyí aljanna firdaus ọ̀hún náà ibi tí wọ́n ó ṣe gíní ibi tí wọ́n ó dé sí

òun náà ni kíni òun náà ni al-amalu as-salih ọwọ́ tó bá gbọ́lọ́wọ́ bá àlejò ọlá gbọ́ ìgbọ́lọ́wọ́ bá àlejò ọlá tó gbọ́lọ́wọ́ gbọ́ yìí òun náà ni yóò mú ọmọ tẹ̀lé òfin tọ́lọ́wọ́ bá àlejò ọlá gbé kalẹ̀ ọwọ́ tó bá nígbàgbọ́ tí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò ọlá rán ìgbàgbọ́ rẹ kó o sì máa tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam yóò mú ọmọ tẹ̀lé ntí ànábì sallallahu alaihi wa sallam mú wá fún wa ẹ̀sìn tó mú wá fún wa tó bákan náà àwọn tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ a jẹ́ pé ìgbàgbọ́ yóò mọ bí iṣẹ́ dáadáa tí yóò mọ sí dédé pẹ̀lú ntẹ̀yẹn nígbàgbọ́ sí ọlọ́run bá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní ọlọ́run bá àlejò láni táwọn obìnrin táwọn náà jẹ́ olùgbàgbọ́ àwọn olùgbàgbọ́ lóbìnrin tán bá wá bá yín muhajirat tó jẹ́ pé wọ́n wá bá yín lẹ́ni tó ṣe hijira ẹni tó ṣípò padà láti ìlú maka tó wá wá sí ìlú madina tán bá wá bá yín kí ni nǹkan tẹ́ ṣe ọlọ́run bá àlejò láni fọ́ọ̀mù tẹ̀hìnù hàn ẹ̀ṣẹ̀ dáwò fún wa ẹ̀rí lẹ́yìn ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tí ó ti kú nílùú maka tó lọ sí ìlú madina ànábì ń bẹ nílùú madina àwọn kèfèrí ń bẹ nílùú maka ogun láàrin wọn ìjà ń ṣẹlẹ̀ ìgbà tó wá di ọdún ẹlẹ́ẹ̀kẹfà nígbà tí ìsìláàmù ti fẹsẹ̀ múlẹ̀ èèyàn ti pọ̀ dáadáa nínú ìsìláàmù ànábì àtàwọn mùsùlùmí àwọn àdìde ipé àwọn lọ sí ìlú mọ́ká láti lọ lè ṣe kíni láti lọ lè ṣe hajj àwọn lọ àwọn náà pọ̀ débi pé wọ́n kọjá ẹni táwọn tètè rí ó halẹ̀ mọ́ pé ọyá àwọn lọ àwọn dé àyè kan tí wọ́n pè ní al-Hudaybiyah àwọn ẹlẹ́bọ àwọn tètè rí mọ́ká wọ́n wá pàdé àwọn mùsùlùmí ní eléyìí ṣe déédéé ọdún kẹfà lẹ́yìn bàtà náà bí ṣe ìjìra àwọn apàdé àwọn mùsùlùmí wọ́n ní ara o wọ́n láwọn mùsùlùmí ò ní wọ mọ́kà wọ́n láwọn wọ mọ́kà wọ́n wá bẹ̀rẹ̀ sí fà nígbà tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ wọ́n padà wá débi pé àtàwọn gbèfèrí àti ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ní ẹja ní ìfẹnukò láàrin wa. ó náà pè ní àsúlùhù ẹ jẹ́ ká jọ gbé àdéhùn láàrin wa pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe kí àwọn nǹkan tá a fẹ́ tẹ̀lé ní nínú òfin nígbà tí àwọn tí wọ́n máa gbé òfin kalẹ̀ fún sallallahu alaihi wasallam àkọ́kọ́ òfin tí wọ́n gbé ni pé ẹ̀yin mùsùlùmí lọ́dún ẹ gbọ́dọ̀ òfin fi ń jẹ́ pé ẹ hajj lọ́dún yìí òfin alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbé kalẹ̀ nínú náà ni pé láti sin ọdún mẹ́wàá ogun sógun láàrin omi fún ọdún mélòó fún ọdún mẹ́wàá ó di méjì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn òfin tí gbé tó bá jọ ní ẹ́ agreement láàrin ànábì sallallahu alaihi àti wọn ipe àwójọ ti kí ni àwójọ gbọ́ra àwọn yé tí onímọ̀ tí wàhálà láàrin ara wọn onímọ̀ pè ní alhal awilhal tí wọ́n jọ sá ń ní mou dáwà memorandum of understanding àjọ gbọ́ra wa yé pé àníjọ máa tó bá ṣe bẹ́ẹ̀ àtàwọn ará mọ́ká ìgbàláyé wà fún wa ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn sólùkù tí wọ́n gbé kalẹ̀ òun náà wá ní pé ẹnikẹ́ni tó bá jẹ́ ará mọ́ká tó wá gba Islam láàrin àwọn àsìkò táàdé oúnjẹ wà láàrin wa yìí tó bá wá báyìí ànábì sallallahu alaihi wasallam ànábì gbọ́dọ̀ dá padà ìtumọ̀ eléyìí ni pé wọ́n fẹ́ ti ọ̀nà hijira ike ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fún tíráàbù láti lu mọ́kà kó wá bá yín ní mọ̀dínà náà tó ń gba islam tó wá fi lè wá kánàbí òsì kíni kánàbí òdà padà ṣùgbọ́n o ẹni tó bá jẹ́ ẹ tó bá jẹ́ ẹlẹ́bọ àbí wá jẹ́ mùsùlùmí tó bá lóun ṣe islam mọ́ ẹ àwọn òsì kíni àwọn fi kalẹ̀ sí lu mọ́kà náà ni ẹ wà òfin tó gbé kalẹ̀ àwọn agbá òfin kalẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní kò sí ọ̀nà anábìlà farama àwọn mùsùlùmí wò pé ah, ìyànjẹ́ lélẹ́yìí àwọn afárama gbogbo àwọn nǹkan yìí anábì wá sí alìbí náà àbùtọ́ àlè anábì ni wá kọ́ àdéhùn tí ń bẹ láàrin wa kọ́ alìbí náà nígbà tí wọ́n kọ́ ipò eléyìí òun náà ní sólùhù tó wà láàrin Muhammad Rasulullahi sallallahu alayhi wa sallam àtàwọn owó àtàwọn Quraysh àwọn kòrò ìjìnlẹ̀ rárá wọ́n ní pé wọ́n pa òjíṣẹ́ òun rẹ ẹ pa rọ̀sọ́lù láì rẹ inú tẹ́ fẹ́ kọ́ àwọn ògbà olójíṣẹ́ anábì ní kò sí láì sí anábì ní kí á lè fi nàbì sọ́ọ̀lù lọ́dí ọlọ́run àmì anábì ní kó parẹ́ á lè sọ fún anábì sọ̀lá ọ̀rọ̀ sọ́lá nǹkan èmi gbà olójíṣẹ́ èmi ò lè pa rọ̀sọ́lù láì rẹ o anábì ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ anabi náà understand the ohun tí àlí ohun tí àlí fúnra bẹ̀tọ́ anabi understand the sáà mùsùlùmí gbé mara wọ́n gba kíláàsì mi pẹ̀lú gbogbo àwọn òfin kófin anabi wa ní kí àlí fúnra bẹ̀tọ́ kófin hàn dédé ibi tí rọ̀sọ́lù láì wà nínú ìwé yẹn torí anabi sallallahu alayhi anabi ò mọ nǹkan kọ sábà ọlọ́run bá lùjọ́ láti ilé ìfún ànábì sallallahu alayhi wa sallam láti lè bá fi pa ẹnu àwọn tí wọ́n ó padà parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam pé òun ló kọ Al-Qur'an fúnra rẹ̀ ṣé ìgbà tí ò bá tó ẹkú kó máa kọ ẹ lè sọ ló kọ tí tí òfin Madina ẹ̀rí eléyìí ká Ànábì sallallahu alaihi wasallam ṣe yìí ẹ̀kọ́ lálá ń bẹ ń bẹ fún wa ìpè àwọn nǹkan tó ń bẹ tí àwọn mùsùlùmí gbọdọ̀ máa nífaradà rẹ̀ láti lè bá bí dáadáa fún mùsùlùmí lọ́jọ́ iwájú wọn ni a máa dùn bí ẹ́ nítorí mú adùn bí nítúláàsì òun náà ní pé ká sọ ọ́ ká sọ ọ́ tá a bá wá sọ ọ́ tá a sọ ọ́ àwọn nǹkan oríṣiríṣi ló lè ṣe kíni ọ̀nà ló lè ta rẹ̀ bọ́ bọ́yá àti ìlágbára tó ń gbà yẹn bọ́yá látara bẹ́ẹ̀ wọ́n ó fún àwọn mùsùlùmí ló kọ tí èsì tiwọn ẹja ní sùúrù káwa náà wàá máa ní kíni káwa wàá ní ìpalẹ̀mọ́ ẹ wá wò ànábi wàá ní sùúrù wọn wàá ní ìpalẹ̀mọ́ fún bí kíni fún ọdún mẹ́rin òun náà ló padà wá bí kíni ó padà wá bí fásitì mọ́tíkà Ànábì sallallahu alaihi wasallam padà wá wọ̀ lu maka tó jẹ́ pé àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ò ní option ti kan gba islam lọ ẹni tí ò lè gba islam ó sáko lu maka ni wọ́n sáko lu maka ẹlòmí bá tún sáko ń bò míì ẹni tó bá tún délùú bò míì olùkọ́ islam tó ti sàká wọ́n sáka kiri ẹlòmí padà wá padà sí maka náà ni pé sí maka ni tó tọ̀ wọ́n padà wá gba islam tó láàsì lásìkò yẹn òun náà ní nìfàkù bẹ̀rẹ̀ ìmọ̀ ṣe mùnàfìkì nínú ẹ̀sìn nígbà tí wọn ò rí nìkan kan tí wọn ò lọ wọn ó padà wá di pé wọn kéde ìsìláàmù síta àmọ́ kèfèrí wọn bẹ́nu wọn tọ́mátì wà láàrin ara wọn láàrin àwọn sáyọ jẹ́ mùnàfìkì ẹ wọ́n sọ pé inna ma'akum àjọ wà pẹ̀lú yín ni o innama nahnu mustahzi'un à ń fi wọn ṣe yẹ̀yẹ́ ni o. gbogbo ìrún tẹ ẹrí táàjọ ń kírun táàjọ ń jẹ àlá àlá àlá àwọn ẹsẹ wọn ṣe o. so eléyìí àsìkò yìí òun náà ni àwọn mùnàfíkì ti gbẹ́ni àwọn mùnàfíkì ti bẹ̀rẹ̀ nígbà tí ò sí agbára fún wọn mọ́ pé káwọn ò lè fi kíni káwọn ò lè bọ́ ta láti bá àwọn mùsùlùmí jà ẹ wá sulhu al-Hudaybiyah al-Hudaybiyah yìí àwọn kan nínú àwọn obìnrin táwọn ti jẹ́ gíní tí wọ́n gba Islam àwọn akọ́lìlá pé àtún wá sẹ́kù lábẹ́ àwọn kíni lábẹ́ àwọn ọ̀sẹ̀bọ̀ tí ó tún wá máa jọ pọ̀lẹ́ wa lórí wọ́n ni arábìnrin kan tí wọ́n pè ní Sa'idatu bintul Harith al-Islamiyya òun bá ṣe kíni òun bá kó láti ìlú maka ó lọ sí ìlú madina ó wá bá anábì sallallahu alaihi wasallam lásìkò yìí anábì ò tí ì kú òní ní al-Hudaybiyah gan wọ́n ti lágírímẹ́ǹtì àmọ́ ò tí kú mbẹ́ bàtà arákùnrin wá bá anábì sallallahu alaihi ọkọ rẹ̀ tó jẹ́ pé òun ti wà lórí kíni òun ti wà lórí ẹbọ àwọn àkásọ ike tọ̀ìfí ibn arrahib oná ló kọ ọkọ rẹ̀ àwọn mí sọ ike orúkọ rẹ̀ ní musafir al-makhzumeyi ó wá bá nabi sallallahu alaihi wasallam ó wá ní ya muhammad ìrẹ muhammad òrùdúdú aláyà àti bá mú ìyàwó mi ò bá ń dá ìyàwó mi padà fún mi faqad sharattu àwọn ọ̀kọ́dù sí alọ́pùtà dáàlì wọn náà ti ń jẹnu mọ́jẹ̀mú tá a jọ gbé o inú àdéhùn wa tá a jọ gbé ni bá mú ìyàwó mi wàhádìí tìǹtù kìtàb lámùtẹ̀jì fàbáàdì ẹ̀rọ tìǹ kí náà tẹ̀lé tìǹ ẹ̀rọ pọ̀ ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé tí fi kọ síra àdéhùn tá a jọ gbé òun kò tí ì mi padà so ó wá bá anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ọba wa ṣe kí ni ó wá sọ àyà tàbẹ́ ta ìkàlẹ̀ nínú ọ̀rọ̀ sọ lórí àyà yìí wọ́n ní bintu Kulthum bíntu Uqba bùn Abi Mu'ayth wọ́n ní òun ló wá bá wa àwọn ẹbí àwọn àwọn bá nàbí sallallahu pé bá wa dá ọmọ wa padà látara kí ni látara pé a ti gbáde wọn àwọn míì sọ pé Ummu Kulthum tá ń sọ yìí wọ́n ló ó sá fún ọkọ rẹ̀ ó sá kò lọ́dọ̀ ọkọ rẹ̀ torúkọ rẹ̀ jẹ́ òun náà padà wá gba ìsìláàmù o ó wá sákò lọ́dọ̀ rẹ̀ wà máa ha àwa ha ìmáàrọ̀ wàlúwàlú àti Umm Kulthum àtàwọn ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin méjì ìmáàrọ̀ àti tani àti alwali àwọn méjèèjì wọn lọ sí kí ni ọjọ́ wá bá nàbí sallallahu alaihi wasallam nígbàtán bí wá bá nàbí sallallahu alaihi wasallam anábì wá dá àwọn ọmọ ìyá rẹ̀ méjèèjì lọ́kùnrin anábì ní padà wà àbáṣà ha anábì sallallahu alaihi wasallam wá síbi ní anábì wá mú Umm Kulthum wọ́n dúró ní tiẹ̀ anábì wá dá ẹ́ anábì wá dá padà fọ̀kọ́lù ní nàbí sallallahu alaihi wasallam àwọn kèkèrè wọn sọ́lá nàbí sallallahu alaihi wasallam pé ruddaha alaina lè ṣàrù wọ́n ní bá wa dá padà bá wa dá Umm Kulthum náà bá dá padà nítorí májẹ̀mú tó ti wà láàrin wa Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wa pé káàna ṣáàtú fìrìjẹ́l láfi nìsà májẹ̀mú ti bẹ̀ láàrin wa májẹ̀mú yẹn lórí ọkùnrin nìkan ni o èmi ò ní dá obìnrin padà fún yín o lórí ọkùnrin nìkan ni kò lẹ́yìn eléyìí òun náà ni àyà yìí ó wá sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam òun náà làwọn olùmọ́ fi sọ pé anabi sallallahu alayhi wa sallam anabi ti kọ́kọ́ ṣe ìtìhad anabi gbìyànjú láti mú ìdájọ́ wá síwájú kó tó di páyà yẹn sọ̀kalẹ̀ wọ́n ní látara bẹ́ẹ̀ wọ́n ní àyà tó sọ̀kalẹ̀ yìí òun ló wá yọ obìnrin kó bẹ́ẹ̀ nínú kíni nínú mọ́jẹ̀mú tí wọ́n jọ gbé ṣùgbọ́n síwájú kó tó di pé àyà yẹn sọ̀kalẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ti kọ́ ṣe kíni anabi ti kọ́kọ́ òun náà ni àdéhùn tá a gbé òun náà ló gbé ògbómìnrin ọlọ́ọ̀bá àlùsọ́lá wá sọ ayà ìkàlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó wá ní ẹ̀yin mùmí ní òdodo ìdájá akumul tí àwọn obìnrin tí wọ́n jẹ́ mùmìnà tí wọ́n bá ti gbọ́ bá àlùsọ́lá gbọ́ tí wọ́n bá bá yín muhajiratin tí wọ́n ṣe hijira láti ìlú Mákà wá sí ìlú Madina ọlọ́run bá rikẹ́ lásọ́fà nábì pé fàmtẹ́hìnà ọ̀hún ìrẹ́ ànábì ṣèdánwò fún wa ṣèdánwò fún wa ìdánwò yìí tọ́lọ́wọ́n bá àlejò láni kí ànábì sallallahu alaihi ó ní kó ṣèdánwò fún wa àwọn ọ̀rọ̀ mẹ́ta àbí ká sọ pé ọ̀rọ̀ méjì ló wá lórí ìdánwò owó lọ́lọ́wọ́ bá àlejò láníkà nàbí sallallahu alaihi wasallam ti fún wa inú àwọn ọ̀rọ̀ tó wá òun náà ni tó wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma Abdullahi bin Abbas ó ní ìdánwò tọ́lọ́wọ́ bá àlejò láníkà nàbí sallallahu alaihi wasallam ti fún wa òun náà ni pé ẹnikẹ́ni tó bá wá nú àwọn obìnrin yóò búra pẹ̀lú ọlọ́wọ́ bá àlejò láníkà pípé kìí ṣe pé òun jáde kó lọ́dọ̀ ọkọ òun látara pé kíni látara kó ń bínú ọkọ òun àbòbù pé bóyá ìbínú òun kàn bínú sọ́kọ òun òun náà ló ń ṣe kíni òun ló fi jáde wàlá rọgbàtàn min ardin ila ard kìí ṣe pé òun fẹ́ change environment kìí ṣe pé òun kórìíra ìlú tó ń wà nítorí ìlú yẹn òun á fẹ́ yí àyè padà òun fẹ́ lòun fi dégínì lòun fi wá wàláìsì máa ta dúnìyà kì í ṣe pé torí fóun wáyé kì í ṣe pé nítorí ayé bóyá òun ti gbúrò ìpè nílùú Madina o ẹ ẹ tó bá lọ́dún tó bá ṣe jí àlọ́ sí ìlú ìgbádùn ayé ń bẹ fún bẹ́ẹ̀ kì í ṣe pé nítorí ẹ̀ wàlà ìkọ̀ nìrọ̀jù nìmìnà yóò sì búra pé kì í ṣe pé ẹnìkan bẹ tó ti ń wùnú wa nínú àwọn tá a mùsùlùmí tó wù láti fi ṣe kíni láti fi sọkọ títí gbogbo àwọn nǹkan yìí òun náà ló ń ṣe kíni ló ń torí ẹ̀ jáde bal hubban lillah nítorí ìfẹ́ tó ní sọ́lọ́wọ́ ọba àríkíọlá wa li rasulihi àti ìfẹ́ tó ní sí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba àríkíọlá pé ẹni yẹn gbọ́dọ̀ búra tó bá ti wá búra pẹ̀lú ọlọ́wọ́ ọba àríkíọlá lórí eléyìí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam anabi ó fún ọkọ rẹ̀ nínú àwọn ẹlẹ́bọ yẹn anabi ó fún ní mahal yóò fún ní sadaki owó tó san tó fi fẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi ó dá padà owó yẹn anabi ó dá padà wàlámi yẹn ó dá ha anabi ò ní dá obìnrin yẹn padà pé rá máa lọ máa lọ lè bá wọn. inú ọ̀rọ̀ tí wọ́n tún tẹ̀gbà wa ìlàtọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma òun náà ni pé àdánwò tí ìdánwò tí àdánwò sallallahu alaihi wasallam ó ṣe fún òun náà ni pé kó jẹ́rìí an tashhada la ilaha illallah wa anna muhammadan rasulullah ọya jẹ́rìí ṣe shahadatu la ilaha illallah wa anna muhammadan rasulullah jẹ́rìí pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ sáàmà jọ́sìn fún àyàfi allah anabi muhammad sallallahu alaihi wasallam ó ti ní òjíṣẹ́ allah subhanahu ìdánwò tó fi kí ó ti pass ìdánwò eléyìí náà wọ́n gba ẹgbàwá rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas bákan náà wọ́n ní inú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó wà lórí ẹ̀ òun náà ni pé ìdánwò tí ọlọ́wọ́ bá láńkà fún ni tó ní yá ayọ́ ànàbí ìdájá akal mu'minat yorùbá yẹ ìnáka àlá allah yusrikna billah tó fi jẹ́ kí ni tó fi jẹ́ parí ayà á padà débẹ̀ àwọn míì sọ pé ìdánwò tọ́lọ̀ ní kánàbì sí kí kánàbì sí fún wa ni tó gẹ́gẹ́ bí ẹgbà wá ìṣe wá látọ̀dọ̀ ìyá wa aisha radiyallahu anha hadith náà ó wà nínú sunan al-Tirmidhi ìyàwó àìsà ní makana rasulullah sallallahu alayhi wa sallam yamtahinu illa bil'aya tilati qala allahu fiha idha ja'aka almu'minatu yubayyi'nak ìyàwó àìsà ní anabi sallallahu alayhi wa sallam kò sì dánwò fún obìnrin kan tó ṣe ìjẹ́ láti ìlú maka lọ sí ìlú madina àyàfi pẹ̀lú aya tọ́lọ̀ ọba àlejò láti sọ fún ànábì pé tí ẹ̀ tó jẹ́ olùgbàgbọ́ tó bá wá bá ìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ ṣe bẹ́yà á yàtọ̀ tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ jáde òun pẹ̀lú ìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam ikú òun ṣe kíni òun gbà olóòtútẹ́ áyà yìí wọ́n lòun nìkan náà ni ànábì sallallahu alaihi wasallam òun lànábì fi ń ṣe kíni òun lànábì fi ń ṣe bẹ́yà òun lànábì fi ń ṣe ìdánwò ọlọ́wọ́ bá àlejò lá ní sọ́nà eré anábì tẹ́gí ni tẹ̀dáwò fún wa ọlọ́wọ́ bá àríkọlá ní Allahu a'lamu bi imanihim ọlọ́wọ́ bá àríkọlá ló fi nígbàgbọ́ sí ju nípa ìnígbàgbọ́ wọn ọlọ́wọ́ ní fi nímọ̀ jù nípa ìgbàgbọ́ wọn ìtumọ̀ ẹ̀ náà ni pé eré anábì ó ṣe ìdáwò fún wa lórí àwọn nǹkan tó hàn ní náà fún mi bá wà a máa ṣe ìdájọ́ pẹ̀lú àwọn nǹkan tó bá ṣe kíni àwọn nǹkan tó bá hàn ní ẹ́ a wà fi kíni a fi kọkọ a fi ilẹ̀ fún ọlọ́wọ́ bá àlìkọ́lá wallahu yatawalla as-sara'ir ọlọ́wọ́ bá àlìkọ́lá ló ṣe kíni òun ni ó ṣe ìdájọ́ ti ń bẹ ní mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí ní sọ lẹ́nu ìṣe musulmi ní ṣe ìmúra mùsùlùmí ní dá bá a lò pẹ̀lú kíni pẹ̀lú tó fi hàn gẹ́gẹ́ bí ni á fi kọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tí ó hàn sí wa fi lẹ̀ fún dájọ́ rẹ̀ ọ̀rọ̀ máa pààyàn má dá àwọn obìnrin tó máa má dá àwọn òjò bẹ́ẹ̀ ọlọ́run ló mọ tí wọ́n ti ń kọ̀rọ̀ yàrá wọn

ṣé kò wá níbi tó kù sí ni túláàsì yẹn ń bọ̀rọ̀ níbi tó kù sí ìtẹ́yàn fi ń ṣe kíni ìtẹ́yàn fi ń jẹ́ ìyànà agbọ̀dọ̀ máa kù síbi kan torí pé ọlọ́run ọba àlejò olóòtú wa ní kíni àlàísùmá ọlọ́run sọ wa kó níbi àtìsí gẹ́gẹ́ bí sọ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba àlejò lá ní wàláhù àlámù bí ìmánihìn aláhù àlámù bí ìmánihìn ọlọ́run ọba àlejò lá ló nímọ̀ jù nípa ìgbàgbọ́ wọn ọlọ́run wa nípa in alimtumuhunna sẹ́yìn bá ti mọ̀ wọ́n pé múmìnà ni wọ́n ọ̀nà wo gbà àwọn míì sọ pé àwọn tẹ́ bá ti mọ̀ ní múmìnà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe kíni àwọn abá àwọn àti ìjìra wa bẹ́ẹ̀ méjèèjì náà ní túmọ̀ yẹn ṣe òun náà ní àyà sínú àbí àwọn bá padà mọ̀ tó múmìnà ni wọ́n lẹ́yìn wa ọlọ́wọ́ bá ni láni fàlà tẹ́rìgì òhun náà ilẹ̀ ìkùfà ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí o wíwà tẹ́ fẹ́ kó bá wọn nítorí pọ́bìnrin abẹ́ ọkùnrin ma máa wà abẹ́ àti ọkùnrin ọ̀nà lóbìnrin wà òun ló lórí jíjẹ rẹ̀ ó tún wá ipa ọkùnrin ká obìnrin nídẹ̀ẹ́dà ó lè lù ú ó lè fara ní ó lè sàbòsí fún un ó kéré nínú ọkùnrin nínú obìnrin táwa sọ pé kíni táwa sọ pé ipa rẹ̀ ká ọkọ rẹ̀ obìnrin ní ọkùnrin ní ipa rẹ̀ máa ń ṣe kíni ní máa ká obìnrin tẹ́ wá dá padà sọ́dọ̀ rẹ̀ báwọn bóòdó tó bẹ́ẹ̀ rí sí lábẹ́ kò tó bẹ̀ tí ó kírun kò lè kírun lábẹ́ ọlọ́ọ̀bá alùpùpù láti sọ pé ẹ má ṣe kíni ẹ má dá wọn padà o wọ́n ní ìdí méjì òun náà lọ́lọ́ọ̀bá alùpùpù láti ṣe kíni lọ́lọ́ọ̀bá alùpùpù láti dá ló fi ní ó fi yọ àwọn obìnrin kó ń bẹ̀ nínú àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n dá padà obìnrin ní abẹ́ tóbìnrin gbọ́dọ̀ sọ obìnrin gbọ́dọ̀ sọ abẹ́ rẹ̀ tó jẹ́ pé ẹni tó bá ti di kèfèrí automatically

wọ́n fi àjẹ́ síbẹ̀síbẹ̀ náà ó sì dúró lórí kíni lórí pé ahadun ahad ọlọ́wọ́ bá alìsọ́lá wá ní ẹmọ́dá ń padà fáwọn kèfèrí o láhùn náà ìlún láhùn àwọn obìnrin tẹ́ rí wọn ò lẹ́tọ̀ọ́ fáwọn ọkùnrin ẹlẹ́bọ má wà láhùn yà ìlú lálàhùn bẹ́ẹ̀ làwọn ọkùnrin ẹlẹ́bọ ò lẹ́tọ̀ọ́ sí àwọn obìnrin má tójú tẹ́yìn ni wọn ò lẹ́tọ̀ọ́ sí àwọn máa òkè wá láǹfààní tẹ́fì wá ṣe kí ni tẹ́fì wá dáwọn padà pé kama lọ lè bá wọn ọlọ́run bá àdíkẹ́ láwá ní wà á túhùn má àǹfàkù ẹ̀rin tẹ́sẹ̀ tí ó lè bá tẹ́lẹ̀ wà á túhùn ẹ wa àwọn wo ni ayé alìmọ̀ṣìrìkì àwọn ẹlẹ́bọ̀tẹ́ ríhun tí wọ́n jẹ́ ọkọ fún àwọn obìnrin tí wọ́n gba ìsìláàmù yìí ẹ wọn ní ohun tí wọ́n ná èyí tó lè dá wàhálà rẹ̀ náà ẹ̀yà bá ń kó sàdá sí mi ẹ fún wọn ní tí wọ́n ná tẹ́ bá ti wá dá tí wọ́n ná padà fún wọn tán táwọn obìnrin yìí tí wọ́n ti ti tegí ni tí wọ́n ti parí ẹ̀dà tí wọ́n ti bí obìnrin tí ó fírí tí ìgbàláyé wà fún láti tegí ni láti lọ́kọ míì ọlọ́ọ̀bà àdìsọ́lá ní wala junaha alaykum àǹtẹ̀ǹtì òhun ọlọ́run bá àdìjọlá ní kò sí ẹ̀ṣẹ̀ lórí yín kò sí láì fi fún yín àǹtẹ̀ǹtì òhun kékeré sí kíni kẹfẹ́ wọn ṣùgbọ́n o ìdá àtẹ ìtumọ̀ òhun náà ojú ọ̀rọ̀ ọ̀hún nígbà tí a bá ti kíni tí ẹ bá ti fún wọn ní sàdáàkì wọn ẹ̀rí eléyìí àwọn olùmọ̀ sọ pé owó tọ́lọ̀wọ́n bá àlekẹ́ ọlá ní kẹ dá padà yìí ta ni ó dá padà àwọn kan ní wọ́n dá látara bẹ́ẹ̀kìlì máàlì al-imam ẹni tó jẹ́ eléri ìlú amirul mu'minin òun náà ni ó sọ kíni yóò wá mú owó nínú bẹ́ẹ̀kìlì máàlì láwọn excess owó tó wà ní bẹ́ẹ̀kìlì máàlì tí ó wà fún nǹkan tí èsì gbọ́nà bùnmí ló bá wá ọ̀nà tí ó máa ń gbà wọnú bẹ́ẹ̀kìlì máàlì ọ̀nà oríṣiríṣi ẹlòmíì ó lè jẹ́ sàárà àwọn ẹlòmíì omi ìbẹ tí ó wọlé látara kíni látara zaka tó jẹ́ pé alukoran ti sàlàyé fún wa àwọn àtúnwàtò èèyàn mẹ́jọ tí wọ́n ti àwọn ọ̀nà mẹ́jọ tí èèyàn ti kíni àwọn mọ̀kọ́rì ti zaka àwọn omi tó bá tó wá wọlé ẹ àwọn irú àwọn ọ̀nà báyẹn ẹ ṣe kíni ìbẹ̀lẹ̀ ti mú sàdá àti yẹn tẹ́ dà padà tó ní tẹ́ dà padà kọ́kùnrin kìtìrì àwọn míì sọ wípé ẹni tí ó da owó yẹn padà òun náà ni ẹni tó bá padà fẹ́ ṣe kí ni ẹni tó padà fẹ́ fẹ́ kọ́lá àwọn míì tó yàtọ̀ láàrin àwọn kèfèrí tó jẹ́ sáàjọ ní kíni sáàjọ ní memorandum of understanding tí ó sì jà láàrin wa wọ́n sì yàtọ̀ láàrin wọn tó tó wáyé pé wà àwọn eléyìn ni á da owó rẹ̀ padà fún àmọ́ tó wáyé pé àwọn tí ẹ́ bó bá ọpá bó bá ogun lẹ́sẹ̀ tí máa ń bẹ láàrin wa àní jẹ́ gíní àní dá ọkọ̀ lọ́pàá fún ṣe eléyìí oná lọ̀rọ̀ táwọn afá àkójúni táwọn afá sọ lórí ẹ̀ ìpè tó bá jẹ́ pẹ́ntí ológun ní ajọ́ ń jagun láàárín wa ní kò sí nǹkan o ọlọ́run bá nípọ̀lá wa ní ẹsẹ̀ kíni ẹ̀fà dá kíni ẹ̀dá sàdá àti rẹ̀ padà ẹ̀dá padà fún tẹ́yìn bá wá fẹ́ fẹ́ wo obìnrin bẹ́ẹ̀ ẹsẹ̀ kíni ẹ̀fẹ́ o ẹmọ́ ma wo pé táwọn èèyàn ní pé nítorí pé ó fẹ́ lọ́kọ náà ló fi tẹ́kínni ló fi bí irú eléyìn ó wà náà àwọn ma sábà fi àjẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin fọ́lá tá a wà yìí irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó wà ma fi àjẹ obìnrin tó jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ kó fẹ́ kò fẹ́ yóò ní àwọn tó rò pé gẹ́gẹ́ bí kí ọkọ kú nìtì kó sì láàbúrò tó jẹ́ pé àbúrò yẹn lè segin ni ó lè fẹ́ ìyàwó èyí ṣe pé yóò tún lóko yóò bá lẹ́bù ní okó sísú bọ̀tínú ṣẹ̀ríà àbúrò nígbàtí ìyàwó nígbàtí bá kú àbúrò lè ni ó lè fẹ́ tó ní odidi oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá òun náà ni ó fi kékeré òun náà ni ó fi gbélé kò ní máa jáde kò ní máa múra ẹ́n kò ní máa ṣe kíni kò ní máa yọ kò ní máa sọ̀sọ́ lẹ́yìn ìgbà tó bá ti wá parí ìtàn ó ti ṣe kíni àyè ti sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ fẹ́ nínú àwọn tó wá lè fẹ́ òun náà ni àbúrò ọkọ rẹ̀ wà òun náà ni ẹ̀gbọ́n ọkọ rẹ̀ wà àmọ́ láwùjọ wa a máa wọ pé àá àti wá gbọ́ ojú wo ni ojú wo làwọn yóò máa fi wò mí ìyàwó àbúrò mi ojú wo làwọn yóò máa fi wò mí ìyàwó ẹ̀gbọ́n mi táwọn èèyàn lè ṣe wá ní máa sọ pé àbí àbí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni táwọn èèyàn ní máa wá rò pé àbí mo ti ẹ̀ ṣe kí ni àbí mi mo ti ẹ̀gbọ́n mi lọ kí lè bá a máa bójú tó yàwó rẹ̀ nígbà tó bá lọ tán ẹ̀wọ́n rò bẹ́ẹ̀ inú àwùjọ tá a ti wà ní àwùjọ tá a tẹ̀lé òfin ọlọ́run sẹ́wọ̀n pé nínú ṣẹ̀ríà nígbà tí ọkọ tí ẹ̀gbọ́n rẹ̀ fi ń bẹ láyé tí ń jẹ́ ọkọ fóbìnrin àbúgbà tábúrò rẹ̀ fi ń bẹ láyé tí ń jẹ́ ọkọ fún kò lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀ríà kẹjọ máa ṣe wọléwọ̀dé kò lẹ́tọ̀ọ́ kẹjọ sí gíní kẹjọ wà papọ̀ pé àwọn ń sẹ́ni àjò wọ́n ní ẹ̀yà tàlẹ́jọ́ lọ ah, àbúrò ọkọ mi ní ìsinmi lọ subhanallah kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀gbọ́n abẹ́ tábù ọ wá ní torí kẹ́rùkún mọ̀ bá àwọn àwọn tó wà lé ọya àbúrò mi wá bá mójú tó lé oníwà wà lé ẹ́ pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí ò bá tẹ̀lé àwọn òun làwọn òsìkà fún láwùjọ wa ìyàwó ẹ̀gbọ́n ẹ́ àbúrò àti ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ aláwàdà ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláwàdà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹ̀ bọ̀dá ti ní ẹ̀yìn òkú síríọ́sì bí ẹ̀yìn kìíní kan àwàdà tí wọ́n bára wọn sínú ọ̀nà owó aláwọn òní padà máa wá rò ó ah, eh, yóò tún wá yóò ẹ̀rí kó jọ àwọn ni <laughs> so àwa náà ti rin ìrìn tọ́lọ̀ ọba àríkẹ́ lóòsí kí ni tí fẹ́ tẹ́lẹ̀ so eléyìí náà ló padà wá kọ dínà ipe a yóò lágbára o kò sí lè kò yẹ kó lágbára nínú òfin ọlọ́run sẹ̀ǹfẹ́lẹ́ yìí sì à ń sọ pé tó bá ti nínú tó bá kú nù kọ́dà tó bá tún wá kọ̀ ọ̀lẹ̀ náà tó bá tún kọ̀ ọ̀lẹ̀ ẹ̀gbọ́n kọ ìyàwó lẹ̀ ẹ́ ó kọ́lẹ̀ àbúrò wá rí ó wá kọ́lẹ̀ rí àbúrò pé ok bóyá ìwà àwọn òjò ara wọn pẹ̀lú bọ̀dá àwọn àyíbọ̀yá bọ̀dá àwọn ní olè handù rẹ̀ àyíbọ̀yá bọ̀dá àwọn máa sí tiẹ̀ bọ̀dá àwọn ní kan ti tẹ́lẹ̀ ẹ́ wọ́n wá ń wọ́n wa wá àbúrò náà lè ṣe kí ni àbúrò lè kọ́nú sí nínú ṣẹ̀ríà pé mo fẹ́ fẹ́ ọ ni yóò ṣe kí ni yóò wá fẹ́ ní bí Yorùbá yóò fẹ́ ní kí ni ní sùlọ́kà kìí ṣe ìfẹ́ pé ẹn wọ́n transfer láti ìkan síbi kan o yóò wá ṣe kí ni yóò wá san sàdáàkì yóò fi ṣe yìgì bọ̀ ilé ìlà wa a máa hàn hmm, okùn ẹbí jánu wọn ò tún ṣe gíní àtúnpàdé má ọlọ́wọ̀lẹ̀ wájú ó ti <laughs> dìbò bá ọpá nù tí ó fẹ́yàwó tó ń kọ̀lẹ̀ opeya ìgbogbo àwọn nǹkan wọ̀nyí ọlá ìgbàgbọ́ wa tó lẹ́ni wọ́n ti kọ obìnrin lẹ̀ tó jẹ́ pé nítorí wá nílà níyàn ní pé kó ki ni kọ tó bá tún á gbọ́ pé ó fẹ́ nìkan yóò àní ah, ó fẹ́ lágbájá yóò fún ma yan lágbájá àwọn lójú ẹ̀rọ kan tí ó fẹ́ pa ni ibi tí ò ti sí gbàgbọ́ òun náà làwọn yẹn ti máa ṣe bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ rọ̀ lọ́n ibi tí bẹ́ẹ̀ rọ̀ lọ́n bá wà ẹ̀ téèyàn bá kọ́ ni ẹnìkan náà ni máa ṣe kí ni ẹnìkan náà ni máa fẹ́ ni kí ti gbẹ́ni tí wọ́n kọ́ lẹ̀ ní ọ̀dà o ẹ̀ ó lè jẹ́ ẹni tó kọ́ lẹ̀ ní ọ̀dà ó lè jẹ́ pé ẹni tó kọ́ lẹ̀ yìí bóyá àfaradà rẹ̀ tó nǹkan míì tó jẹ́ pé ordinary lè obìnrin ọkùnrin máa ń faradà ẹlòmí ò ní faradà so káwọn máa fojú wo gbogbo àwọn obìnrin tá a bá rí pé ẹ̀yìn mọ̀tọ́ lákọ̀ obìnrin tó kọ́ ọ lẹ̀ gbogbo wọn náà kọ́ ni ò dáa tó fi kọ̀ wọ́n lẹ̀ ẹlòmí ń bẹ ọkùnrin ni ò dáa so bẹ́ẹ̀ níbi ìgbẹ́ náà obìnrin náà tó jẹ́ pé àwọn obìnrin míì náà ni ò sí gíní òun náà ni ò dáa àmọ́ tí ẹ̀rí àgbà wá láyé ẹ wo bí ìsúnmọ́ ti wà kátó wá sọ pé ẹni tó tún jìnnà síra wọn èdè òtún tún pọ́nì láwùjọ wa òun ni àwọn bàdá àdúgbò ẹ wọn ò tán o ẹ̀jẹ̀ pa wọn pọ̀ wọn jọ ń gbé ládùúgbò náà ni á ní ẹ̀gbọ́n mi ni so wọ́n ti wá sọ́ra wọn ìdàgbọ́dà bó òde ni pé ìgbà tí ó tún òun gbọ́dọ̀ fún òsè kínní wọn ò lè fẹ́ra wọn kò bọ́ sí ibi tá a ti lọ ọlọ́run bá àríkọlá ní tẹ́ bá ti fún wọn ní sàdáàkì wọn wọ́n ti gbẹ̀ gíní wọ́n ti parí ìdá wọn ọlọ́run bá àríkọlá ní kò sí tó burú bí kẹfẹ́ wọn o ọlọ́run fún wọn bá àwọn ọkùnrin wí ó ní wàlá tó ń bí mi kàwá àfẹ́ bá ní ẹ má ṣe ẹ má wà ní má ìgbéyàwó tí ń bẹ láàrin nìkáà tí ń bẹ láàrin yà àti àwọn ẹlẹ́bọ ìtumọ̀ eléyìí náà ni pé ẹ̀yin ọkùnrin náà tẹ́yìn náà ti gba islam àwọn obìnrin tí wọ́n ti wà lẹ́lẹ́bọ ẹ̀yin náà gbọ́dọ̀ sí kíni ẹmọ́ wo ọmọ ọmọ o ẹ̀sùn alẹ̀ wọ́n lásìkò tá à ń sọ yìí ó ní àwọn obìnrin méjì ìyàwó islam tí wọ́n wà lẹ́lẹ́bọ ọmọdù sí kíni ó sì yọ̀ǹda àwọn méjèèjì ẹmọ bá ti ń lọ so eléyìí láti fi fọ ẹ́n láti fi fọ obìnrin má ipe àwọn ẹlẹ́bọ tẹ́ rí wọn ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá pè wọ́n innamal mushrikuna najas ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ẹ̀gbin ni wọ́n kí obìnrin ọkùnrin tó jẹ́ ẹ̀gbin kó a máa sọkọ lórí obìnrin tó jẹ́ mùsùlùmí ó kó ní ìlà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ní ara ò fún kálukú ó ti gíní fún kálukú ó pín yà ìgbà tí ìpínyà yìí bá ṣẹlẹ̀ wọ́n ṣe ìdá ṣùgbọ́n tó bá jẹ́ pé lásìkò ìgbà tó bìnrin ṣe ìdá yìí lọ́wọ́ lásìkò ìgbà tí ọkọ lásìkò ìgbà tí ọkọ gba Islam ìyàwó sì wà ní ẹlẹ́bọ lásìkò ìgbà tí obìnrin wá ń ṣe ìdá yìí lọ́wọ́ ẹ̀yìn àti ká Islam wọ́n máa bá kí ni lọ wọ́n àbí àwa rí obìnrin tó ń gba islam tọkọ rẹ̀ tó kí ni tó jẹ́ kébèrè ṣùgbọ́n láàrin àsìkò tí ó máa jẹ́ nígbà tí ń ṣe ìdáhùn lọ́wọ́ ẹ́n tí ó ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta lásìgbà tí ń ṣe lọ́wọ́ òun lọ́kọ ẹ̀ náà bá ṣe kí ni lòun náà bá padà gba islam yóò ṣe kí ni yóò mọ ìyàwó rẹ̀ yóò máa fún wọn bára wọn lọ ni ẹ wo ìgbàláyé ẹ wo ẹ wo ìjẹ̀kùn tọ́nà ọba àdìkọ́lá ti fún wa so was'alu ma anfaqtum ìtẹ́ ìbá ti ná ẹgbà lọ́wọ́ àwọn tí wọ́n ti awon lọ́wọ́ awon elebo àwọn ẹlẹ́bọ yẹn ẹgbà tẹ́ ná ẹgbà lọ́wọ́ wọn lókùn ìgbà tó ti jẹ́ pé àwọn ti di ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ lóbìnrin kò gba yasalu ma anfaqu táwọn no ti kíni táwọn náà gba na náà ná lọ́wọ́ yín wọ́n bá eléyìí tá a sọ yìí òun náà ní kíni òun náà ní ìdájọ́ ọlọ́run o ìdájọ́ tọ́lọ́run ọba àlùsọ́lá dá òun náà nílé yìí yàkúmù bẹ́ẹ̀ iná fún un tọ́lọ́run ọba àlùsọ́lá fi ṣèdájọ́ láàrin yìí òfin ọlọ́run ọba àlùsọ́lá lélẹ̀ yìí túláàsì agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ gbá bẹ́ẹ̀ túláàsì agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ kórìíra ìkà eléyìí lágbára eléyìí àfẹ́lẹ́ ọlọ́run ọba àlejò ọlá ló ṣe kíni ló ṣe ìdájọ́ yìí láti òkè àlàárà sí tó láti mùmíní òdodo ó gbọ́dọ̀ gba ìdájọ́ ọlọ́run máa ká nílùú mùmíní wàlá lè mùmínà ìdá qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ọlọ́run ọba àlejò ọlá ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá pẹ́ra ẹ̀ ní mùmíní

òfin tọ́nà ọba àlùkò ẹlákọ́ láti ẹ̀tọ́ oníkàgbá lé lórí òun níbi àti ṣe istikhara àbí àwẹ̀ ń bọ̀ nísìnyí wọ́n á ní gbà sí àbá mi di twenty nine wọ́n á fẹ́ ṣe istikhara àti kí n gbà wọ́n yà àbí kí n má gbà ẹ̀ ó gbà ó ṣe kí ni ṣùgbọ́n ìyàwó ìyàwó yìí ní ìsìnkè sóun nìkan lóbìnrin tí ń bẹ láyé sábà wá sọ pé yáàzá yorùbá wọ́n ni òfóbìnrin olóbìnrin olóòsíkíní olóòfàjẹ́ <laughs> wọ́n ti rájẹ̀ so ilé nǹkan tó bá sí nígíní tó bá sí jọ́nà tó pọ̀ fún wa ta ní option olànà síkíní olànà tí ìsìkára lè lórí a lè tẹ́ ìsìkára ló pàfẹ́ sẹ́rìn àjò ìsìkára ló òfẹ́ kí obìnrin ṣé kí n ṣe gíní kí n fẹ́ ìsìkára ni ò lè ṣe ìsìkára lórí pé ṣé kí n ṣe gíní ṣé kí n fẹ́yàwó àbí kí n má fẹ́yàwó ẹja gbọ́ yóò kí n ṣe ìsìkára lórí ọlọ́run ṣé kí n fẹ́yàwó kí n má fẹ́ rárá ṣé kí n fẹ́ obìnrin yìí àbí kí n má ṣe gíní àbí kí n má fẹ́ òun lè má ṣe ìsìkára lórí so ẹni tó bá ti lágbára láti ṣe kíni ohun tó fi bọ́ obìnrin ó sì ní agbára ọkùnrin tó fi sọpọ̀ obìnrin fọ́lẹ̀ tẹ̀síwá wọ̀lù ọlọ́run bá àdìkọ́ láti lọ sí kíni àdọ́bì ní lọ sí kíni lọ́fẹ́yàwó ẹ̀hẹ́n nígbà tó wá ti wá fẹ́fẹ́yàwó òun wá róbìnrin kan ìgbà ló wá sí ìṣèkára pé ṣé obìnrin yìí ọlọ́run tó ní ó dáa fún mi ni ẹ̀yìn tó ọlọ́run ọba àlùkò láwa ní ìdájọ́ ọlọ́run ọba àlùkò ọlá lélẹ́ yìí o tó jẹ́ pé ọlọ́run ọba àlùkò ọlá ló fi ṣèdájọ́ láàrin yín wàláhù àlìm wàláhù àlìmọ́n hakim ọlọ́run ọba àlùkò ọlá òun náà lọ́ba tó ṣe kíni òun náà lọ́ba tó ní mímọ̀ ó ní mímọ̀ lọ́lọ́run náà ló fà tó ṣe àtúngbéyẹ̀wò kìí ṣe kíni kìí bá dájọ́ òfin ọlọ́run tí a fẹ́ rìvíw ṣẹ̀ríà ṣẹ̀ríà títa constitution náà lẹ́lẹ́ máa rìvíw torí pé ọpọlọ lágbájá àti làkásẹ̀gbé náà lẹ́kọ́ jọ tẹwàá sọ dòfin ọpọlọ ń sì ní láti ògbà yẹn nìsín bọ́yọ̀ ọpọlọ wọn ló dáa jùlọ yín ẹlòmínà tó gbàrà ló tún lọ́pọlọ tí ó tún ṣe kíni <laughs> tí ó tún da àwọn àwòkúyà ah, ẹ̀já tún ṣe kíni ẹ̀já rìvíw ká ẹjá tó gbé yẹ̀wò káwá ṣegí ni káwá àmẹ́jẹ̀ pé nígbàtà fi ń sọ nígbàtà fi gbófin kalẹ̀ àmọ̀ pé yóò padà pọ̀ tó báyìí ṣùgbọ́n náà ma ẹ̀yẹ̀ tí ó pọ̀ ọmọ ẹgbẹ́ yóò ṣe pọ̀ tó láyé òun náà ló fi ṣegí ni ó ti kó ogun ẹ̀ lákòyàwó sílé òfin tó ọlọ́run bá ọlá mímà nípa ẹ̀yìn tó lé lórí àtòfin tọ́lọ́run bá ọlá

àfi tí ìbá ṣe òfin ọlọ́wọ́ bá àríkẹ́ lálọ́ síkí ni òun náà ni wọ́n ti dájọ́ lókù so ọlọ́wọ́ bá àríkẹ́ lá ní Allahu alimun hakim ọlọ́wọ́ bá àríkẹ́ lá ní ọba tí ó jẹ́ olùmọ̀ nípa gbogbo nǹkan òun náà sì ni ọba tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé inú ìdájọ́ rẹ̀ hikma ẹ̀ tó kún kẹ́kẹ́ ó wà nínú ìdájọ́ ọlọ́wọ́ bá àríkẹ́ lá ọlọ́run bá àdìkọ́lá tó wá sọ fún wa kí wájú bí àyà yìí àyà tó tẹ̀lé ọlọ́run bá àdìkọ́lá ní wà ń fàtà fún shay'un min azwajikum ila al-kuffar ọlọ́run bá àdìkọ́lá ní tí kan nínú àwọn ìyàwó yín tó bá bọ́ọ̀dì sọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀tẹ́ jẹ́ mùsùlùmí ìyàwó yín wá bọ́ọ̀dì ọlọ́ọ̀bá adìsọ́lá ní fa àkọ́bùtùn ní tẹ bá wá gbẹ̀sán lára wọn ìtumọ̀ rẹ̀ ni pé tẹ bá wá rí àlùgànímà ogun wá dé láàrin ní gbàtẹ́ wá jagun ẹwà kọ́rọ̀ ọlọ́ọ̀bá adìsọ́lá ní fa àtùlẹ̀dínà zahabat azwajuhum mislama anfaqu àwọn tíyàwó wọn lọ gbà yẹn tí wọn ò fún wọn lówó tó ẹ̀kan fún wọn ẹ̀yọ́ e, inú èrè ogun tẹ́ ẹ bá kó nígbàtẹ́ ẹ bá jagun pẹ̀lú àwọn kèfèrí ẹ̀sìn ẹ̀fún wọn wọn nítorí pé dúkìá àwọn kèfèrí náà ni ọ̀dọ̀ àwọn kèfèrí náà lẹ́tí kó kó tó di pé wàá pín láàrin ara yín àwọn kan bẹ tí wọ́n ti ní outstanding ẹ̀ wọ́n ní outstanding nínú wọn tó yẹ gbà lọ́wọ́ àwọn kèfèrí yẹn lẹ́sẹ̀ wá fún sàdáàtì mísìlámà àǹfàkù ẹ́ eh eléyìí òun náà ní pé kí ai mina sọ̀dá ohun tí wọ́n ná nínú kí ni ai àsọ̀dùkọ̀ sọ̀dá àti tí wọ́n ti náà ẹ̀sẹ̀ kí wa so nítorí pé dúkìá àwọn kèfèrí ni àwọn kèfèrí náà wọ́n ti wa ní wàtẹ́kùlọ́ ẹ wá

ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala nígbà tẹ́ ẹ bá apply òfin ọlọ́run wattaqullah ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala nígbà tán bá apply òfin ọlọ́run lé yín lórí má jà ń pata ìdájọ́ ọlọ́run tán bá ti apply òlẹ́ olórí ìgbà kófin ọlọ́run nítorí pé tán bá ti apply òfin ọlọ́run léyàn lórí láyé lórí ẹ̀ṣẹ̀ kẹtẹ́yàn sẹ́ èèyàn ní jí àrẹ̀mọ́tọ́wájú ọ̀gbẹ̀dà kìámà ìwọ́n tó wá fẹ́ àfihàn tó já pátá ẹ̀ tó jẹ́ kófin òun jẹ́ lórí ẹ̀ ó túmọ̀ pé o fẹ́ fi ìyà kọ́ díjọ́ gbé dàrí kìámà nígbà tí ó wá bá Nabi sallallahu alaihi wasallam al zina ó wá ní sahih ni ya Rasulullah ilé anábì fọ anábì ní máa lọ kó padà wá lẹ́yìn ìgbà tó bá bímọ wá lọ lẹ́yìn ìgbà tó bímọ ó bímọ tán gbára ó sì gbọmọ wá bá anábì sallallahu alaihi wasallam ó ti bímọ anábì ní ma lọ arábìnrin máa lọ títí tó fi ṣe kíni tó fi gbọyẹ̀ lẹ́nu ọmọ ó tún gbọyẹ̀ lẹ́nu ọmọ ó tún àpàdà wá bá anábì ẹwọ lẹ́yìn oṣù mẹ́sàn-án ó dé wọ́n tó wá nípa lọ́ọ̀lù ikú ọmọ lọ́yàn gbogbo ẹ̀ lẹ́yìn lẹ́nu ẹ̀yìn ọlọ́ọ̀bá àdébọ́lá sọ pé òlùwà àdìdátú yòdé náà ọ̀làdà wọn àwọn lẹ́yìn kàmì lẹ́yìn lèmọ́n àwọn ọ̀dà ayò bí mọ̀rọ̀dọ̀ à ọlọ́ọ̀bá àdébọ́lá ní àwọn obìnrin wọ́n a máa ṣe kíni wọ́n a máa fún ọmọ wọn lọ́yàn ní ọdún méjì tó pé fún ẹni tó bá fẹ́ ṣe kíni fẹ́ni tó bá fẹ́ pé ìtumọ̀ náà ni pé gbèdéke rẹ̀ náà ní kíni ọdún méjì ó lè lẹ́sì ọdún méjì bá ti wá lẹ́sì tó ó sà túmọ̀ pé yóò ṣe kí ni yóò sà ó kéré yóò sà yóò tó tù mẹ́fà ó wá bá ó wá bá anabi sallallahu alaihi wasallam anabi wa ní anabi gba ọmọ ọwọ́ rẹ̀ anabi wa gbé fáwọn kó sani gbọmọ yìí gbé kalẹ̀ fún wa ní kí wọ́n lóko pa wọ́n bẹ̀rẹ̀ sí ju arábìnrin lóko wọ́n bẹ̀rẹ̀ sí ju arábìnrin la ènìyàn wá wo pé á ah, ru ẹ̀jẹ̀ tí wọ́n lé báyìí anabi sallallahu alayhi wa sallam wa kọjú sẹ́ni yẹn ní àwọn sàbí anabi wa ní lakọ̀tàbà bìtàwùbà anabi ní obìnrin yìí ó ti túbá tọ̀ bí túbá kan làwọn kó tó màdìbẹ́yìn náà ahli al-madinati làwọn ti àjùmọ̀ tútúbá tó nìkan túbá yìí tán bá pín in láàrin gbogbo àwọn tó ń bẹnu mọ̀dínà pátápátá ó tó wọn ọlọ́run ní fi àmọ́ tó bá díjọ́ gbé dàrú kìlámà òkè ni wọ́n máa wá sá fún tó ní déjọ́ ìjọ olówó kò lè rí ẹ̀ wọ́n gba nǹkan ní nǹkan lọ́nà àìtọ́ wọ́n wá ṣèdájọ́ pé ọyá ẹ fún nǹkan rẹ̀ padà ó tún wá ń lo àfíìlì kó fẹ́ fún padà tó fẹ́ fi lé ẹrẹ́ ìrẹsán tó bá díjọ́ gbé dàrú kìlámà àbọ̀fẹ́ jìyà nítorí ẹ̀ ọlọ́run bá àdìsọ́lá ní wọ́n

kò mọ̀ pé yóò ṣèdájọ́ kò gbàgbọ́ pé yóò ṣèdájọ́ lórí ìlú àdíjọ́ ìgbéra ti yáma ẹwà ní kó bẹ̀rù ẹ̀ ọlọ́run wá pé àwọn tá a jẹ́ mùmí ó ní wattaqullaha alladhi antum bihi mu'minun ẹ fáyà Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé òun náà lè ti kíni hmm, tí wọ́n bá gba Islam tí wọ́n ti wà lábẹ́ tó jẹ́ ẹlẹ́bọ̀n pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ayà tó tẹ̀síwájú lórí bọ́ọ̀lá nabi sallallahu alaihi wa sallam bọ́ọ̀lá nabi ètò ìṣègbè àfúnwa ọlọ́run bá àríkíọ́lá ó tún sàlàyé ẹ̀fún alẹ́kùnrẹ́rẹ́ inú ayà tó tẹ̀lé tó jẹ́ pé gẹ́gẹ́ bí ẹgbà wa tó wá látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha òun náà ni ó máa jẹ́ aya ẹlẹ́ẹ̀kejìlá tó tẹ̀lé abẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n kà sí àlékún àgbẹ̀yẹ̀ fún fún wa àbẹ̀lẹ́ ọba àdìsẹ́lá kọjá mọ̀lẹ́lẹ́ òyìnbó kọjá tẹ̀lé ọlọ́ọ̀ba àdìsẹ́lá kọjá ká mọ ìbàjẹ́ níbàjẹ́ ọlọ́ọ̀ba àdìsẹ́lá kọjá kí ajínà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala